àrà kégékégé yorùbá swaga lodu. swaga ni mo fẹ́ bá wọlé swaga gidi ah, swaga máa kó swaga sẹ́gbẹ́ kan báyìí ginger sẹ́gbẹ́ kan kí n pọ̀. kò mọ défi kí n lo swaga swaga swaga. tv ni ẹ máa swaga tv ni ẹ ara kégékégé yorùbá swaga lódù. swaga ni mo fẹ́ bá wọlé o swaga gidi ah, swaga máa kó swaga sẹ́gbẹ́ kan báyìí ginger sẹ́gbẹ́ kan kí n kó pọ̀. kò mọ défìlà bí. kí n lo edwom. swaga swaga. ó ti gún wá síbí fún ọdún kìíní ọdún kejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹwàá ìkẹẹ̀dógún títí dé ogún ó jù bẹ́ẹ̀ lọ ké hallelujah dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Thank God a living God. Bí èmi ṣe ń dúpẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. The same way I'm thanking God now. Pé mo ní oore ọ̀fẹ́ láti bá fine malaika pàdé. That I have a privilege to meet my fine malaika. The most beautiful malaika I've ever seen in my life. Hallelujah. The most pretty malaika I've ever seen in my life. Bàbá yìí mójú lọ sọ́jà. Ẹ sì kí ìsà ẹ fẹ́ràn nǹkan tó dáa pọ̀. <laughs> hallelujah ìgbà tí mo kọ́kọ́ ń bá wọn chat mi mọ̀ wípé màláìkà mi mọ̀ wípé áńgẹ́lì mi mọ̀ ń bá chat lórí Instagram hallelujah yìí olúwa lọ́ọ́. mo wá dúpẹ́ ní ọwọ́ ọlọ́run àlàyé ní ìgbà tí èmi àti bàbá wa nínú olúwa tí a pàdé ṣe ló dàbí ẹni pé a ti mọra láti bí ọdún mẹ́wàá sẹ́yìn mo tún wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé pé bí schedule mi ṣe tight tó àwọn ọmọ ló yẹ kí n rán wá sí orí òkè yìí ṣùgbọ́n nípa ọ̀rọ̀ tí mo bá bàbá wa sọ àti tí mo bá àwọn kan sọ mo ní láti pa gbogbo iṣẹ́ yẹn tì wípé èmi ni mo fẹ́ jẹ́ ẹni àkọ́kọ́ tí ó jòrè ọ̀fẹ́ yẹn lórí òkè yìí ẹ̀rí tí mò ń yíra lọ mò ń yíra lọ sí òsì mò ń yíra pa ọ̀tá ni mò ń yíra pa oṣó àti àjẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run alààyè ogunkógun tó lè bá ẹnikẹ́ni wọ orí òkè yìí kò ní bá wa sọ̀kalẹ̀. That has brought you to this mountain. Bí mo ṣe ń gun orí òkè yẹn bọ̀ kí n tó pàdé màmá wa àti bàbá wa. As I was coming up on the mountain. Mo ń kọ́ fún ara mi ni o. I was singing to myself. Mo ní mo wá wá pẹ̀lú ṣòro mi mo wá wá o pẹ̀lú ṣòro mi máa ma jẹun padà sílé pẹ̀lú ṣòro wíwẹ̀ mo wá wá pẹ̀lú ṣòro mi mo wá wá pẹ̀lú ṣòro mi o máa ma jẹun padà sílé pẹ̀lú ṣòro mi. jábẹ́ sí ìrìnà tí tó bá ọlọ́run pàdé ayé sì rìnà títí ó bá ọlọ́run pàdé. bẹ́ẹ̀ni ṣe lórí òkè ogun rírí ogun àrí jáde láyé rẹ fine malaika mo bá ọ pàdé wòlíì ọ̀gá ògo mo bá ọ pàdé. Ah, kí ṣòro mi fò lọ kò fọwọ́ mi bá Jésù o oníṣòro mi obìnrin onísun ẹ̀jẹ̀ ó fọwọ́ rẹ̀ bà Jésù ìṣòro ayé rẹ̀ sì fò lọ màláka mi mọ́ mo bá ọ pàdé wòlíì ọ̀gá ògo mo bá ọ pàdé kí ìṣòro mi fò lọ wíbẹ̀ mo fọwọ́ mi bà Jésù ìṣòro mi fò. ó kọrin kan tí ẹ máa bá mi kọ. ọlọ́run ayọ̀ ó ṣeun ìpè olúborí òun yìn ọ́ lógo. olúwa tẹ́sítímọ́nì mi dá olúwa o tẹ́sítímọ́nì mi dá arúgbó ọjọ́ o èmi lè rí kan o arúgbó ọjọ́ o èmi lè rí kan wí bẹ́ẹ̀. olúwa tẹ́símọ́nì mi dá olúwa tẹ́símọ́nì mi dá arúgbó ọjọ́ o èmi ọlọ́run alaye ọlọ́run olúborí ọlọ́run beautiful malaika ọlọ́run fine fine fine fine malaika ọlọ́run wòlíì ọ̀gá ògo. òfọwọ́ mi jésù ìṣòro mi fò lọ. ìwọ ní ẹ̀rí kan lónìí èmi ní ẹ̀rí kan lónìí. a ò ní fi ayọ̀ wa ṣe àpín lórí bí o ṣe bá ọlọ́run pàdé lónìí tí èmi náà bá ọlọ́run pàdé lónìí ní ìgbà tí a ó pàdé ní ọdún tó ń bọ̀ ayọ̀ wa yóò kún jù báyìí lọ kí hallelujah kí hallelujah kí hallelujah ọba fẹ́ ṣẹ̀jì gbàdúrà mi gòkè o ọba fẹ́ ṣẹ̀jì gbàdúrà mi gòkè o mi gòkè bàbá gbàdúrà mi gòkè ọba fẹ́ ṣẹ́ jí gbàdúrà mi gòkè gbàdúrà mi gòkè rere gbàdúrà mi gòkè o ọba mi ṣẹ́ jí. ogun ọ̀run pretty malaika akiyọ akiyọ ogun ọ̀run pírítì màláìka àkíyọ. àkíyọ o ogun ọ̀run àìsàn màláìka àkíyọ. twenty eight anniversary lórí òkè àfilà. tẹ́bárayà tó ṣorí rere àtìlẹ́yìn ọkọ ni ẹ bá rí ọkọ tó ṣorí rere àtìlẹ́yìn aya ni. oríire lórí rẹ o. ṣé jọ. oríire lórí rẹ màláìka. yìí o lórí ọkọ rẹ lórí aya rẹ fine man like her handsome man like her nínú ilé mi nínú ilé rẹ o. ìràwọ̀ òwúrọ̀ ni Jésù kì í ṣèràwọ̀ ọ̀sán ìràwọ̀ ọ̀sán a máa wọ̀ torí pé kò sẹ́ni tí ríràwọ̀ tó bá jáde lọ́sàn-án gangan one sees the star when it shines in the afternoon. mo gbàdúrà ìràwọ̀ tí jáde lówùúrọ̀ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè. as the lord lives and his spirit lives. olúwa gbé mi ga olúwa ló gbé ọ̀gá kìí ṣe ènìyàn. God has elevated you. ẹni olúwa gbé ga láyé èrí ìjábọ̀. and the one who is elevated by God cannot drop. ǹjẹ́ mo gbàdúrà olúwa tó gbé ọ̀gá kò ní padà lẹ́yìn rẹ̀. àmì jésù fáyà. sọ́dọ̀ tí mi kì máa wò. brother kí lẹ ò lè ṣe ọlọ́run mi kí lẹ ò lè ṣe ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run kí lẹ ò lè ṣe kí lẹ ò lè ṣe ọlọ́run mi kí lẹ ò You are the pillar that holds our love. You are the pillar that holds our life. Master Jesus, you are the pillar that holds my life. Master Jesus. Master Jesus, you are the pillar that holds our life. Hey, you are the pillar. You are the pillar that holds our life. You are the pillar, Lord God. You are the pillar that holds our life. Jesus, Master Jesus, you are the pillar that owns my life. Master Jesus, you are the pillar that holds. my life. Say, Katoda aye, lẹ́yìn tiwa, Katoda oru. lẹ́tí ń jọba ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run bàbá. bàbá ìbà rẹ o ìbà rẹ Jésù ìbà rẹ o. Ìbà rẹ o, ọmọ Ọlọ́run. Ìbà rẹ, ìbà o, ó oh, bàbá àjùbà o, ọmọ Ọlọ́run. your name. rẹ̀ wọ̀ lọ́rùn ẹwà rẹ̀ tó ìhà ẹ̀ka ó sọ tó kó rẹ̀ o bó ti pọ̀ tó gbogbo ẹ̀dá ẹranko àtẹwébẹ̀ òyìnbó iṣẹ́ ọwọ́ rẹ̀ gbogbo lókè nílẹ̀. àjùbà rẹ o ọ̀run o ọ̀run. lè fi pàkádà ọ̀run ìpàṣẹ rẹ ọ̀hún hàn lórí àpáta ẹṣin rẹ ń fògo ń hàn lórí àwọn òkú ọlọ́lá ńlá kí ni ó wà ṣe mí sẹ́ tí n ó jókèlè tí n ò nílé júbà rẹ ọ̀run ọ̀run ohun ayé kú fún ògo ọ̀run ọ̀run ohun ayé kú fún ògo ẹgbẹgbẹ̀rún àwọn ìran wọn kéde ògo rẹ kí ni yóò wá ṣe mí onílé máa júbà rẹ̀ òye. Olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi nínú ayé mi ẹ tóbi gan ẹ tóbi o ẹ tóbi kò sẹ́ni kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi kò sẹ́ni tá lè kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi olúwa ẹ tóbi lọ́ba ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi. pariwo sókè jẹ́ mọ bọ́lúwọ́ ṣe tóbi You are big, you are big. made mighty mind about you, Lord oh, God, Jehovah. Oh, oh. Hey, hey, hey. Ẹ tóbi, Olúwa. Àfúyẹ́ gẹ́gẹ́ tí ó ṣe é gbé. Jìgbìnì jìgbìnì bí àtẹ ìlẹ̀kẹ̀. Kábíyèsí ó mo ṣe bàárẹ̀ ọba tó jù àfúyẹ́ gẹ́gẹ́ o àfúyẹ́ gẹ́gẹ́ tí ò ṣe é gbé jìgbìnì jìgbìnì bí àtẹ ìlẹ̀kẹ̀ kábíyèsí ó mú ṣe ọba tó jù gbogbo ọba lọ. mo ṣe balẹ̀ o mo ṣe bàárẹ̀ mo forí balẹ̀ mo káwọ́ sókè mo ń ṣe bàrẹ́ mo ń ṣe bàrẹ́ nírẹ̀lẹ̀ ọkàn mi mo wá rí kábíyèsí o mo ṣe bàrẹ́ ọba tó ju gbogbo ọba lọ ọba tó ju gbogbo ọba lọ. Hey! sí ọmọ ṣèbà rẹ ọba tó ju gbogbo ọba lọ. àṣẹ rẹ̀ mà ló ń ṣe ohun gbogbo. mọ́júmọ́ tí ń mọ́ ló ń sọ̀rọ̀ lójoojúmọ́ Olódùmarè bàbá o. agbani lówùrọ̀ agbani ní ọ̀sán agbani ní àṣálẹ́ ọba tó ń gba tẹrú tọmọ ọba tó ń gba baálé ilé ọba tó ń gba baálé ìgboro aláṣẹ lórí ayé aláṣẹ lórí èṣù bójúmọ́ tí ń mọ́ tí ọyẹ ń ló ń sọ̀rọ̀ lójoojúmọ́ bójúmọ́ tí ń mọ́ ló ń sọ̀rọ̀ lójoojúmọ́ o bàbá eh, àṣẹ rẹ̀ mà ló ń ṣohun gbogbo mo ní bí irin bá ṣẹ àṣẹ rẹ̀ ni bójò bá rọ̀ o àṣẹ rẹ̀ ni bímọ jòjòló sínú ayé àṣẹ rẹ ni. kódà bẹ́nìyàn bá jáde láyé lọ́jọ́ kan ọlọ́run mímọ́ o àṣẹ rẹ ni. bójúmọ́ ti ń mọ́ tí ọyẹ ńlá ló ń sọ̀rọ̀ lójoojúmọ́. Hey! ojúmọ́ ti ń mọ́ tí òye ọ̀la ló ń sọ̀rọ̀ lójoojúmọ́ ó bàbá àṣẹ rẹ̀ mà ló ń ṣohun gbogbo. wá wá kọrin sí ọlọ́run báyìí pé ẹnu mi tí kò kan òkèlè ara mi tí kò kan aṣọ ẹsẹ̀ mi tí kò bàtà èmi ò yìn ọ́ o. ó ti yá èmi ò yìn ọ́ o Jésù mi bàbá. máa fún bàbá lóúnjẹ lẹ́ẹ̀kan ló sọ ó promise ọlọ́run kò dẹ̀ ní fulfill ẹ̀ torí pé àbàràmù òrè jẹ ni a ní wọn ò tí ì kọ́lé bí ilé adébísí mo fẹ́ lọ sílùú òyìnbó kò ì tí ṣeéṣe fún mi ẹ wá ní máa bọ́lọ̀ lóúnjẹ irú oúnjẹ ìyàwó nu wọn ò fèbí pa ni má fèbí pa ẹnu mi tí kò òkèlè ara mi tí kò aṣọ ẹsẹ̀ mi tí kò kàn bàtà èmi ò yíyọ o bá. ó ti yá èmi ò yíyọ o Jésù mi o. èmi ò yíyọ o bàbá. èmi ò yíyọ o Jésù mi yẹ́yẹ́yẹ́. èmi ò yíyọ o bàbá. torí wípé tí kò kàn ayérayé tí kò kàn aṣọ ẹsẹ̀ mi tí kò kàn. tipátipá láìlẹ̀ ní kankan kìíní hún ẹ̀yà Júdà o èmi ò yìn ọ́ o ọba tí ọba náà ọba títí ayé ọlọ́wọ́ gbọ̀ngbọ̀rọ̀ tí ọmọ ẹ̀ lọ́fìn ta ló tún lè dàbí rẹ̀ o èmi ò yìn ọ́ o ó ti yá èmi ò yìn ọ́ o Jésù mi o èmi ò yìn ọ́ o. ni ó yìnyàn o. pariwo pé Jésù kẹ́ máa ṣe o. ṣe bàrẹ́. ìbà fún bàbá lókè mo ṣe bàrẹ́. ìbà fún bàbá lókè mo ṣe bàrẹ́. ìbà fún bàbá lókè mo ṣe bàrẹ́. ọpẹ́ olóò. ṣe mú wákà ẹ wọlé máa wo ti voice mi ẹ mọ̀ pé a ti wà stressful láti bí ọjọ́ mélòó ṣùgbọ́n máa júbà fún ọlọ́run yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ká tó gbé lọ sí high level. mo ní jésù lọ́ba ọ̀tá máa pòfo mo ní jésù lọ́ba ọ̀tá máa pòfo mo ní jésù lọ́ba. èṣù ṣe ni wọ́n gbìn náà ogun ayé ogun èṣù ṣe ni wọ́n gbìn náà o. Eh, mo ní jésù lọ́ba ọ̀tá ọ̀tá máa pòfo. mo ní jésù lọ́ba ọ̀tá máa pòfo. ṣó ti pòfo láyé rẹ. mo ní jésù lọ́ba ọ̀tá máa pòfo. mo ní jésù lọ́ba ọ̀tá máa pòfo. Ah, mo ní jésù lọ́ba ọ̀tá máa pòfo torí pé ogun ayé ogun èṣù ṣe ni wọ́n gbìn náà ogun ayé ogun èṣù ṣe ni wọ́n gbìn náà o. mo ní Jésù lọ bá ọ̀tọ̀ mọ̀ pòfo. bá a ṣe kọrin yẹn kò tẹ́ mi lọ́rùn ẹ kàn rọra bá mi fèsì tẹ́ nìyẹn pé sẹ́ mo ní Jésù lọ bá ọ̀tá pòfo nínú ayé mi wàá sọ fún ni pé mo ní Jésù lọ́ba ọ̀tá máa kú fó mo ní Jésù lọ́ba ọ̀tá máa kú fó mo ní Jésù lọ́ba ọ̀tá máa kú fó wọ́n mọ̀ fó mo ní Jésù lọ́ba ọ̀tá máa kú fó ogun ayé ogun èṣù ṣe ni wọ́n gbiná fáyà ogun ayé ogun èṣù ṣe ni wọ́n gbiná o. Jésù lọ́ba ọ̀dọ́mọkòfó. Now let's do like this. Gbogbo ẹ̀dá tó mọ̀ pé Ọlọ́run ń bẹ o. Ẹ bàjẹ́ máa jọjú mọ́ gbàgbé Jésù lọ. Let's go, ju ẹ̀dá. Gbogbo ẹ̀dá tó mọ̀ pé Ọlọ́run. to Yeah. wọ́n. he is an evangelist. wòlíì ni wọ́n. he is a prophet. màá tún pè wọ́n ní ìránṣẹ́ ọlọ́run bí dáàdì mi ṣe máa ń sọ pé messenger ni àwọn. he used to refer to himself as messenger. pàtẹ́wọ́ rẹ dáadáa. clap your hand for the messenger of God. pàtẹ́wọ́ rẹ dáadáa. clap your hand. màá pè báyìí wípé. I will call it this way. ránṣẹ́ ọlọ́run alààyè. the servant of the living God. ìpè méjì tó di ẹyọ kan. two calling that becomes one. ìmì àti mọ́mì mi. our daddy and our mommy. olúborí. olúborí. pàtẹ́wọ́ rẹ dáadáa fún Jésù Kristi nínú ayé wọn. clap your hand very well clap your hand pa àtẹ́wọ́ rẹ dáadáa. olúborí àtàborí. ṣeun o ọlọ́run ayọ̀. ó o. olúborí àtàborí ẹ ó yá sọ pé ẹ̀ga ẹ̀ga bàbá o ẹ̀ga ẹ̀ga. sọ pé mo ti mọ bàbá ẹ mo ti mọ bàbá o mo ti mọ bàbá owó onílé ayọ̀ ni ọlọ́run ẹ mo ti mọ bàbá owó onílé ayọ̀ ni àní mo ti mọ bàbá ọlọ́run olúborí o mo ti mọ bàbá o onílé ayọ̀ ni ẹ mo ti mọ bàbá mo ti mọ bàbá o mo ti mọ bàbá o mo ti mọ bàbá ah mo ti mọ bàbá o mo ti mọ bàbá o ẹlẹ́rù nìyí. èmi balẹ̀ ẹgbẹ̀rún àwọn. Muyin ah, Olúbalà. ṣẹ́gun oore rẹ̀ bàbá mi àtọ̀ lọ́rùn mi fún mi ní rọ́wọ́ rẹ̀ kí n lè ro ká. ayérayé o ọba tó ń jẹ mímọ́ ọba tó ń mu mímọ́ ọba tó ń ṣe mímọ́ mímọ́ mímọ́ olúwa o ọlọ́run ìpè yìí ìpè méjì tó dọ̀kan olúwa o ah, èmi náà dúpẹ́ lọ́wọ́ rẹ o. tí ó bá jẹ́ pé èèyàn wà fún Ọlọ́run. I think you should do better. Ó yẹ kí o ṣe dáradára jù bẹ́ẹ̀ lọ. We clap for people that have excelled. À ń pàtẹ́wọ́ fún àwọn tó ti ṣe àṣeyọrí. We clap for people. A máa ń pàtẹ́wọ́ fún. That are victorious. Àwọn tí ó yege. We clap for people. A máa ń pàtẹ́wọ́ fún àwọn ènìyàn. That are higher and far above others. Ayé àwọn tí ó ga tí ó ga ju ènìyàn lọ. We clap for people. A máa ń pàtẹ́wọ́ fún. To commend them. Láti fi ẹ̀mí ìmọ̀ fún wọn. We clap for people. A máa ń pàtẹ́wọ́ fún àwọn ènìyàn. To appreciate them. Láti fobi ìfihàn fún wọn. We clap for people. A máa ń pàtẹ́wọ́ fún àwọn ènìyàn. When they, they've done what we expected. When they make us proud. But God has made us who we are today. The one who has the keys of the days. The one who knows the beginning from the end. The Alpha and the Omega. The one who does all things. The one who knows all things. The one who is called the Almighty. The one who is mighty, mighty than the mightiest. He is the only one that lives from eternity to eternity. From generation generation to generation. is the wisdom of the wise. is the power of the powerful. is the wealth of the wealthy. No man is powerful without God. Um, the moment the breath of life, the moment the breath of life leaves a man, it becomes powerless. It becomes powerless becomes a waste that is to be thrown away. It is only God that reigns forever. There is no any other king. There is no any other Lord. He oversees. He overrules. He reigns. He is the king. He is the I am that I am. He has the keys of life. He has the keys of days. He is our shield, our shepherd, our savior, our provider, our supplier, our source, and the resources of each and every one of us. He gives daily provision, He gives yearly provision. He is the Lord of harvest, He is the Lord of hosts, He is Jehovah Sabaoth. Is Jehovah Jireh. Is Jehovah Nisi. Is Jehovah Sedekeno. Is Jehovah Shammah. Is Jehovah Shalom. Is the one that knows all things. The one that knows the thoughts of man. Bá mi. Má pè mọ́ bá olóyè mo pè ọ́ lórúkọ. borúkọ náà fi ń pọ̀ bá aládé? Ọba ìrí tó ṣiṣẹ́ rírí. Ọba tó ga gbogbo tó dá lọ. Ọlọ́run ìbẹ̀rẹ̀, Ọlọ́run òpin. Ọba mímọ́ tó ń gbébi mímọ́. Alágbádá iná. Aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn kábíyèsí àìwò àìwò mọ́sẹ̀ ló ń fẹ́ wò ó ó ní kò sẹ́ni tí wò mí tí tó wà láàyè mọ́ kò sẹ́ni tí wò mí tí tó wà láàyè ọba ìrí tó ń ṣiṣẹ́ rírí ọba ibi gbogbo tó ń bẹ níbi gbogbo tó ń bẹ níbi gbogbo tó ń so gbogbo tó dán gbogbo ọmọ gbogbo ọfọbàjẹ láyé ọfọbàjẹ lọ́run ọfọbàjẹ lórí ìjù ọba bàjẹ́ nínú òkun ọba láéláé ọba ìgbà gbogbo ọba ibi gbogbo ọba èèyàn gbogbo ọba dúdú ọba funfun ọba kékeré ọba gíga ọba gígùn ọba obìnrin ọba ọkùnrin ọba ibi gbogbo ọlọ́run tó láṣẹ láyé ọba tó láṣẹ lóde ọ̀run ọba àjíkí ọba àjíkì ọba àjísìn ọba àjíbọ ọba àjọbọ ọba àjọpè ọ̀dọ̀ rẹ ni gbogbo ẹ̀dá ọmọ gbàdúrà sí àwọlẹ̀ àbá burúburú níwájú orí adé ọba ńlá tó fadé tolé aláàfin ọ̀run alágbádá iná aláwọ̀tẹ́lẹ̀ òrùn àwa awakọ̀ mọ́ dànù ọba tí gbá ni ọba tí yọ ni ọlọ́wọ́ gbọgbọrọ ọ̀gbìgbà tí gba láì lára bàbá mi tí gba láì lẹ́nìkan ọba tí gba bá lè lé tayá tọmọ ẹrù jẹjẹjẹjẹjẹ létí òfin wa àtìlẹ́yìn Mósè àtìlẹ́yìn olúborí ọlọ́run ìpè olújùwọ́ ọlọ́run ìbẹ̀rẹ̀ ọlọ́run òpin ọlọ́run àwọn tó ti pè kó tó pè mí àwọn tó ti rán kó tó rán mi àwọn tó ti pèlè joshua messiah ọmọ mímọ́ rẹ̀ wálé ayé ògo ni forúkọ rẹ̀ á a sì mọ̀ pé lẹ́kùn ti ṣí torí pé wọ́n lọ́ba tó ń gbénu ọ̀run ọba tó mọ gbogbo tó ń so gbogbo ọba tó mọ iye irun tí ń bẹ lórí ọmọ tuntun ọba tó dá wa tán ọba tó mọ wa tán ọba tó rí wa tán ìhòòhò gbogbo ẹ̀dá aláṣìírí mi ọ̀pá kan ṣoṣo ọ̀pá kan ṣoṣo látàyé tó délé ọ̀run ìwọ lòpó tó mólé ayé ró òpó máyé ró òpó máyé ró òpó tí ò lè wó ọba tán gbogbo ayé farati tí ò farati kankan ìbánimọ́sẹ̀ ẹjọ́ ojú wa ṣe à ń jáde lọ lórúkọ rẹ ìbàlá ṣe ajúbọ ọlọ́jọ́ òní aj ajúbà ọba tó ní ìgbà ajúbà ọba tó ń darí ọjọ́ ọba tó ń darí ìgbà ọ̀darí ọjọ́ ọ̀làgò ọ̀darí ìgbà òní kàlẹ́ndà ọba tó ń sọyẹ́ ọba tó ń sooru ọba tó ń ṣe tútù ọba tó ń ṣe gbígbóná ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ìbà ni mo ṣe àtọ́bàjáyé bàjáyà lóló ìbà ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. stand up on your feet quickly. dìde lórí ẹsẹ̀ rẹ ní kíá. the Lord. Olúwa. He is God. Ni Ọlọ́run. They shouted on Mount Carmel. Wọ́n pariwo ní òròkè Kámẹ́lì. Wọ́n ní Yahweh is God. Pé òun ni Ọlọ́run. He confirms on the mountain. Wọ́n fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lórí òkè. That is God. Pé Ọlọ́run ni. There is no dispute. Pé kò sí àríyànjiyàn níbẹ̀. No one can contest with God. Kò sí ẹni tó lè ṣàríyànjiyàn pẹ̀lú Ọlọ́run. And those who did it. Àwọn tó ṣe é. they never live to tell the story. wọn ò dúró láàyè láti ah, sọ. a máa kọrin kan pé a kì í bọ́ lọ́rùn jà a kì í bọ́ lọ́rùn jà. that we don't fight with God. èèwọ̀ ni it is forbidden. a kì í bọ́ lọ́rùn jà. it is a taboo to fight God. Pharaoh bọ́ lọ́rùn jà ó ní bínú ẹlẹ́dà rẹ̀. saw the anger of the creator. èèwọ̀ ni it is a taboo. a kì í bọ́ lọ́rùn jà ìdí ló jẹ́ gbẹ̀yìn o. he was eaten by maggots. èèwọ̀ ni it is forbidden to fight with God. he has no competition you don't compete with God. Oh, praise the name of the Lord. Hallelujah. Are you ready? Yes, sir. First and foremost, we'll be, we'll be shouting 20, 20 thunderous hallelujah. Ah, okay, hallelujah. One for each year. ẹyọ kan fún ọdún kan. one for each year. ẹyọ kan fún ọdún kan. by his grace you be alive to shout twenty-one next year. amen. fire. God will spare your life. amen. for the sake of his name. amen. he will spare our lives as yóò well. for the sake of his name. nítorí orúkọ rẹ̀. yóò dá wa sí nítorí orúkọ rẹ̀. it will spare us because of his name. torí pé pọ̀ abẹ́ kan ni. because we still have a lot of work to do. olùjùmọ̀ òwe lè kú o torí májẹ̀mú sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ó lè kú o májẹ̀mú ṣe kí ni o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ abẹ́ẹ̀kọ́ yóò sojú rẹ̀ àti bí are you ready let your hallelujah be more thunderous than it was yesterday are you ready twenty oya o. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah glory glory glory be to ogo, God. ogo ogo ogo ogo forí balẹ̀ fún bàbá. just bear me a minute or two. gbà mí láyè ìṣẹ́jú kan sí méjì. everywhere that people worship either God or deities or demons or anything. gbogbo ibi tí àwọn ènìyàn bá ti ń sìn bóyá ọlọ́run ni àbí òrìṣà. They will always sing songs. Wọ́n kọ orin. To bring down their own what? Inspirations. Láti sọ ìmísí wọn kalẹ̀. To bring down their own spirit. Láti sọ ẹ̀mí wọn kalẹ̀. But I used to tell people. Mo máa ń sọ fún àwọn ènìyàn. Every hall can be used as a church or, or for other events. Gbogbo ilé la lè lò fún pé a fẹ́ jọ́sìn fún Ọlọ́run àbí fún kò. What makes the difference. Ohun tí ó ń jẹ́ kí ìyàtọ̀ kí ó wà. In every gathering. Nínú ìpéjọpọ̀. Is the word of God. Òun ni ọ̀rọ̀ Ọlọ́run others will dance. gbogbo èèyàn náà yóò jó. others will sing. wọ́n kọrin. they will do everything. wọ́n á ṣe ohun gbogbo. but one thing will be missing there. ohun kankan tí ò ní síbẹ̀. word of God will not be there. ọ̀rọ̀ ọlọ́run ò ní síbẹ̀. even if it is a verse. whatever the children of God are gathered. níbi tí àwọn ọlọ́run bá péjọ ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ wà níbẹ̀. The word of God must be there. ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ wà níbẹ̀. I have not come to preach any long sermon. mi ò wá láti wá wá sùn. but I just want to remind you. mo kàn fẹ́ rán ọ that the heavens. pé open. pé a and uh, This is early morning when people go out to pack what? Manna. Ní àkókò òwúrọ̀ báyìí làwọn yìí máa ń lọ kó manna. So I want you to take your container. Mo fẹ́ kí ìwọ náà gbé ládùúgbò rẹ. Before I invite mommy. Kí n tó pe mọ́mì. As I want to quickly prophesy with this. Uh, uh, Deuteronomy twenty-eight verse nine. Bí mo ṣe fẹ́ sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú ìpè Deuteronomy yẹn. Deuteronomy twenty-eight verse nine. twenty-eight verse nine. Are you there? Ṣé wà níbẹ̀? Are you there? Ṣé wà níbẹ̀? Are you with me? Ṣé wà pẹ̀lú mi? He who is not with me is against me. And if you are against me, you are against who? God. Eh, so, so how are we going to win it? Hallelujah. Hallelujah. Have you seen it? Chatiri. 28 verse what? Verse 9. nine níbẹ̀ ló ti sọ̀rọ̀ nípa olúborí olúborí uh, Israel abẹ́ẹ̀kọ́ni àti aya àtọmọ tèmi mm. mi wà mọ̀ tó bá sọ̀rọ̀ bọ́rọ̀ yẹn bá kàn I don't know whether that word appeals to you. it applies to you. bóyá o apply sí wọn. you are going to see it. wàá rí báyìí. but the Lord will start you know God God starts from the ìdájọ́ gan bo ni ó ti bẹ̀rẹ̀. from the altar Ọlọ́run tó bá fẹ́ wá pín nǹkan náà bo ni ó ti bẹ̀rẹ̀. kókùkù pin látòkè. if you want to give something we start from the altar as well. àbẹ̀ láti high table. from the high table yes sir. high table náà kọ́ jẹ́ better food high table will be the best will be the better of the menu. kéèyàn tó qualify láti dé high table. before you qualify to get to high table. ọmọ pé wàhálà mẹ́wẹ́. it's a long journey sir. <laughs> ẹ má ṣe pé ká sọ̀rọ̀ ọkàn kọ̀ọ̀kan kò starch starch síbi tèmi báyìí. it's not that you just put starch on your clothes. <laughs> you are loaded ni hmm. ọjọ́ dé high table àìfọ lórí burúkú jẹ bàbá àjọ <laughs> yóò kó bọ́ ọmọ àjọ hmm. bàbá ẹ náà bàbá àjọ mo fẹ́ ká dá five thousand á ní ìyẹn ti pọ̀ jù náà ìyẹn ti pọ̀ jù kí ló ń lè tó bẹ́ẹ̀ ayọ̀ ní ẹ̀ five thousand ẹ̀ káyé wa ni àwa fifty five thousand times fifty that's two hundred and fifty thousand naira owó ẹ̀ ti pọ̀ jù kẹ́ <laughs> ẹ̀ ti di pé kìnìún kìnìún ẹ̀ ti fẹ́ kó sí lórí ẹ̀ ti òròwó rí yóò ti ronú yóò ti calculate ẹ̀ calculator ló máa gbé rìn because he doesn't have money àwọn mobile accountant kí gbogbo wọn mobile accountant. gbogbo ẹ mental ẹ mọ̀ pé ìṣòro kan wà tá a mọ̀ pé mental. there are some mental sum that we used to do then so we dey calculate. praise the name of the lord. ọlọ́run yóò sọ ọ́ púpọ̀. in what in goods. nínú ohun rere àṣẹ ìsọdi púpọ̀ ni the first one. The authority of multiplication is first one. It was said it is commonwealth and God is speaking concerning those who can obey him. Tí a bá ń sọ̀rọ̀ nípa gbogbo ọ̀rọ̀ tí ó gbé náà. Àwọn tí ó lè. Comply. Àwọn tí ó lè gbá tiẹ̀. With his rules. Pẹ̀lú òfin rẹ̀. He said I will make you plenty. Ó náà wo mu sọ ọ́ di púpọ̀. Today in the in the name of the Lord Jesus Lónìí, Christ. Lónìí ní orúkọ Jésù Kristi. Àṣẹ ìsọdi púpọ̀. Authority of multiplication. Àṣẹ ìsọdi ní ńlá. Authority of enlargement. Lórúkọ Jésù ó yẹ kó máa bàlẹ́ ọbẹ̀. Let it descend on you. Fire. Because, because we, of course, we want you to see the impact of God. pé àjọ̀dún twenty years. that the twenty years anniversary. àwọn tí mo rí gbàlẹ́. this is what I have received. ìwọ tó ń dá sùn tó ń dá jí. you that you sleep alone and wake up alone. no partner. báwo ló ti multiply. how do you multiply. báwo ló ti increase. how do you, can you increase. ọtọ́ òní sẹ́lẹ̀wọ́. you that you don't have job. how will you increase. how do you increase. how will you multiply. báwo ló ṣe pọ̀ sí. àṣẹ ìsọdi púpọ̀. the authority of multiplication. àṣẹ ìsọdi púpọ̀. authority of multiplication. when God planted everything. tí Ọlọ́run bá pe ohun gbogbo. he blessed them. yóò bùkún wọn. abẹ́ẹ̀kọ́ ni. He planted the trees, he blessed them. Ó gbin igi, ó sì bùkún. He created the animals, he blessed them. Ó dá ẹranko, ó sì bùkún. And that blessing is still working till today. Ìbùkún yẹn sì ṣẹ́ sí dòní. Without any stress. Láìsí làálàá. Wọ́n sì ń rere ń bẹ̀. And they are still repeating Ìbùkún tí Ọlọ́run sọ nígbà yẹn. The blessing that God pronounced on that day. Wípé òkùnkùn tó ń bá ti dá dáradára ni. Whatever he has created in school. Ó ló pàṣẹ pé ẹ máa bí sí. He said it decrease and multiply and multiply. Ẹ máa gbilẹ̀. Ìwọ wà á And you ilé rẹ gbilẹ̀ tí ó mú ilé rẹ gbilẹ̀ ó yẹ kó wọnú ayé rẹ lọ́bẹ̀. àmì Jésù báyà. The authority to flourish àṣẹ is that ìpò sí. he said I enlarge your coast. ó ní èmi ó sọ agbègbè rẹ di nílá. what about your territory. bẹ́ẹ̀ ni ibùgbé ibùgbé rẹ. what about your territory. ibùgbé rẹ ńkọ́. God is calling for expansion. ọlọ́run fẹ́ kó gbòòrò. enlargement. ọlọ́run fẹ́ kó gbòòrò. enlargement. ọlọ́run fẹ́ kó gbòòrò. he said we are confined. ó ní àti pa àwọn gẹ́gẹ́. we want to be enlarged. wọ́n ká gbòòrò. we are in obscurity. àti wà nínú òkú. we want to come to limelight. a fẹ́ wá sí ìta we want to be known. we want to be eh, eh, we want to be relevant. a fẹ́ kí wọ́n let me use somebody as a point of contact. here? Yes, sir. Are you here? Yes, sir. Once upon a time. I used to hear about somebody. I love his songs. Hmm. And uh, they call him Baba Itunu. Call the person Baba Itunu. Are you here? Yes, sir. Okay. We are strangers in this world. this place we have come as a market. okay mo ní kí amen. amen. you see what i want you to understand is this. ntí mo fẹ́ kó yí Say, Mama. èyí. Ah, ṣé ah. say you do know this person. you see without being introduced. láì jẹ́ pé àṣẹ̀ṣẹ̀ ń fi wọ́n hàn. àṣẹ ìdánimọ̀ láì tí èsè de authority tọ́mọ̀ ló ń títí bẹ́ẹ̀ tí wọ́n sì fi ọmọ fún rere àṣẹ ìdánimọ̀ fún rere torúkọ rẹ̀ bá bàjẹ́ àwọn èèyàn nípa wọ́n gbójú kúrò bẹ́ẹ̀ ni wọ́n là ah, ah, mọ̀ mọ̀ rí wọ́n là dámọ̀ wọ́n là dámọ̀ ní má ti pé à ó ní mọ̀mọ̀ wọn ó ní mọ̀mọ̀ wọn ó ní mọ̀mọ̀ wọn ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ sínú ayé tiẹ̀ náà àṣẹ tí wọ́n fi dá yàn mọ̀ láì sẹ́pẹ́ nìkan introduce rẹ̀ ó yẹ kó máa wọnú ìṣẹ̀dá rẹ̀ Jésù fire. Even if somebody draws a caricature. Tí ènìyàn bá tiẹ̀ ya ìyakuya nígbà mìíràn. Of uh, Ọbásanjọ́. Tí ó bá ya ìyakuya nígbà tí Ọbásanjọ́. Or even uh, Ronaldo or Messi. Bóyá Ronaldo àbí Messi. Bí o tiẹ̀ gẹ́tì náà bá ti rí ìlú gbà kí wà á ti dáàmú pé. They will know this, this person. Eléyìí this is what he's trying to. There are some people without being introduced àwọn kan láì pé àfi wọn hàn rárá on the street pé wọn bá rìn láàrin àdúgbò àwọn èèyàn dá wọn mọ. I want to pray for divine recognition. mo fẹ́ gbàdúrà fún ìdánimọ̀ láti òkè wá you pé àwọn ah, èèyàn máa wá dá mọ̀. and for you to be recognized you have to be relevant that's gbẹ̀ngà um, um, adéwùsì is relevant. If you are no longer relevant, people will forget about you. Tí o bá ṣe wúlò mọ́ àwọn èèyàn gbàgbé nípa rẹ. Àṣẹ tó fi máa wúlò níbi gbogbo. The authority that be relevant. Tó wúlò lé bàbá. When you are relevant, they will look for you. They will come and invite you. They will come and call you. Today I decree. Tó o bá lè sàmì dáadáa, àṣẹ ìdánimọ̀ ó yẹ kó wọnú ayé rẹ Jésù. Fire. Uh, do you know this person? Um, I've never seen that face. Àmì ò tí ì rí Is this Even when they mention the name, it doesn't ring any bell. Eh, eh, what do you call his name? Bẹ́kílẹ̀ tiẹ̀ porúkọ ẹ̀ náà. Ah. I don't know. Me, mọ̀. I don't know. Mi rò God says, Ọlọ́run sọ wípé. For good we should proclaim and pronounce and decree blessings upon you. Ọlọ́run ní kí á pàṣẹ ìbùkún sí i lórí. Because that's the only way you can be enlightened. Ọ̀nà kan tó fi lè gbòòrò nìyẹn ṣé o ṣe tán. Olúwa yóò sì sọ ọ́ di púpọ̀ fún rere nínú ọmọ inú rẹ. nínú kí ló pé. ọmọ inú rẹ. nínú ọmọ inú. in out of your seed of, from your womb. ọmọ dáhùn sọ ní inú rẹ ó yá gan did he say you prepare. kílẹ̀ he said what will happen. wọ́n mọ̀ multiply. he said your àwọn tó bí your children children wọ́n tún bímọ they will keep wọ́n your children will continue to in your lifetime lójú ẹ̀mí mi àwọn ọmọ ọmọ wa olówó sọwádìí púpọ̀. he said you enlarge us. èmi kọ́ ni mo sáré kọ́lé ni. I'm not the one that wrote it today. they say I should prophesy in your life. gbogbo inú tó yàgà. every barren wound. gbogbo inú tó yàgà. every barren wound. gbogbo inú tó yàgà. every barren wound. gbogbo inú tó yàgà. every barren wound. ó yá ó yá sí. Ah, jésù báyà àwọn ayé kan èsè nínú ẹlòmíràn yàgà ayé rẹ lọ yàgà. some their home is barren kàwé kíákíákíákíá. àti nínú ohun ọ̀sìn rẹ uh-huh. àti nínú èso ilẹ̀ rẹ èso ní ilẹ̀ tí olúwa ti búra fún. ọ̀sìn if you are what. what you are rearing. ọmọ ẹgbẹ́ ni ẹ tó ń sin ẹran olówó blessing hmm. if you are a farmer owó blessing God is talking about blessing the works of your whatsoever you do. ó ní ohun gbogbo tó bá ṣe lè wọ́n bùkún. òpó wọn bùkún fún ẹni tí máa ń jalè o. it's not it's not when you are you are hand robber lọ́mọ òpè ah eh, wọ́n ti lọ́lọ́ òbòkò fún gbogbo. you know say because God will bless everybody. today I speak into your life. ọ̀ni mo sọ ṣayé rẹ. whatsoever you do for a living. ohunkóhun tí o bá ń ṣe láti gbọ́ láyé. is thereby declared blessed in the mighty name of Jesus. amen. fire nínú èso ilẹ̀ tí olúwa ti búra fún àwọn bàbá rẹ láti fi fún ọ olúwa yóò sì sọ ìṣúra rere rẹ sílẹ̀ fún ọ yóò sí ìṣúra rere rẹ sílẹ̀ fún ọ. kí ló lọ́wọ́ ó ṣe fún ọ. sẹ́ẹ̀lì open. Ọlọ́run ó sì fún ìdílé olúborí. He said we will open it for my family. Ìṣúra kí ló ló pé. The treasures of good. Good treasures. Treasures. He said I will unlock it. Ìtura ọ̀run lórí ọkàn tó lè sàmì lórí ìdílé olúborí àti ìwọ àtẹ̀mí. Ọ̀yà máa ṣí lẹ́wọ̀n lórí bẹ́ẹ̀. Àmì Jésù. Báyà. I will open it. Èmi ó ṣí. It didn't say you will open it. Kò ní pé ìwọ ó ṣí. You don't have the authority. O ní àṣẹ láti ṣí. You don't have the key. O ní kọ́kọ́rọ́ rẹ̀. You don't have the power. O ní agbára rẹ̀. He is the treasurer. O ní wọ́n náà. He has everything there. Òun ló ń tọ́jú gbogbo. He is the treasurer. Òun ló ń tọ́jú. He is the custodian of wealth. Òun ló ń tọ́jú. He is the custodian of power. Òun ní agbára wà lọ́wọ́ rẹ̀. He is the custodian of fame. Òun ní He is the custodian of uh, eh, favour. He is the custodian of mercy. What you want? He say, I will unlock it. Ó lóun ó ṣí. I will pour it out. Ó lóun ó Today I decree upon my family your family, upon my children and children, upon my wife and your whole spouses. I decree in the name of the one who wrote the word, I say the treasures of heaven are open for you today in the mighty name of Jesus. Fire. òjò sí ilẹ̀ rẹ. kí ló lọ́run ó ṣe. the heaven will rain on your land. let me tell you. jẹ́ kí n sọ fún ọ. he is telling you where the treasures are. ó ń sọ fún ẹbí tí one will come from heaven. ibo ni kí o wá látòkè ìkan wà látòkè. one will come from heaven. yóò bomi rin ayé rẹ. and it will wet your life. kò ní gbẹ. it will not dry. there will be no dryness. there will be no farming, kò ní tẹ kò ní sí ìyàn kò ní sí àìní. there will be no lack. kò ní sí àìní. there will be no want. kò ní sí àìní. because the heavens are open. nítorí pé ọ̀run ṣí. that's one. ìkan nìyẹn. continue. láti rọ̀jò sí ilẹ̀ rẹ ní àkókò rẹ̀. àti láti bùsí fún bùsí iṣẹ́ ọwọ́ rẹ. gbogbo gbogbo ìwọ sì máa wín orílẹ̀-èdè púpọ̀. are you ready? Are you ready? Yes, sir. Ìwọ tó gba gbọ́mọlé láǹtà bọ́ tán. You that you have received. Tó o ti gbé ọmọlé láǹtà bọ́ síbi kí n gbàdúrà You have received loan microfinance loan whatever. Tó o ti gbé ọmọ rẹ lé láǹtà. <laughs> You have taken that difficult loan please come out. Sáré sáré sáré sáré bóyá. Kíá kíá kíá kíá kíá. Bí Olúwa ti ń bẹ. Ẹgbẹ́ fún aláyé. Ó ní àmọ̀ àwọn èèyàn. He said we shall be givers. ègún ni kéèyàn máa yáwó kiri o. it is a cause to be borrowing money. and you have been identified. Hmm. Loan, loan, loan. lónù yàtọ̀ sí lónù àwọn gbọ́mọlé látà wá sí. àwọn lónù ìnira. put your ọmọ on the lantern. Eh. abẹ́ẹ̀kọ́ ni. Mm arọ wa ni ọ̀tá rẹ hmm. dáadáa hmm. kí ni bíbélì la ṣe. what the bible say we should share we should be givers. ọlẹ́mọ yáyàn lówó ni. he said you should be lenders. ní tọrọ jẹ. yes. ó ní ẹ̀tún lend to nation. ṣé o máa yá orílẹ̀-èdè. nígbà tí individual bá ń yá orílẹ̀-èdè lówó. nígbà tí ènìyàn tó and if there is borrowing the nation money. lónìí. ègún kọ́ yáwó ṣiṣẹ́. the cost that. ó yẹ àparẹ́ lórí rẹ̀. ah jésù fire ẹlòmíì bá yáwó nǹkan á gbèsè. some people dey borrow money it become debt unto them. bíbélì sọ wípé ẹ̀yọ́ máa ń wí ni ní ẹ̀ máa tọrọ jẹ́. he said you shall be lenders you shall not be borrower. gbogbo ègún máa tọrọ jẹ́ ẹ̀jọ̀ dọ́gùn ó yẹ máa bàjẹ́ lórí wọn. àmì jésù fire. a tú ọ sílẹ̀. you are set free. àjàgà náà iná kó bọ́ọ̀lù. àmì oh, jésù fire. àjàgà gbèsè iná bọ́ọ̀lù lẹ́nu. àmì jésù fire. ó ti rí bẹ́ẹ̀. go back to your seat he said you shall uh-huh. be lenders wò ní tọrọ kí ló la jẹ́ ẹ̀rí pàwọ̀ orí nìkan la lè sọ kí ló ló jẹ́. ó ní cell we shall become edge. ó lò ní jẹ́ ìrù. we no be tail. níbo ni ìrù wà. where is the tail ìsàlẹ̀. níbo ni ìrù wà. tail is down and ìsàlẹ̀. ìrù òsì nísàlẹ̀ o. ẹ̀yìn. níbo ni ìrù wà. ẹ̀yìn. ẹ̀bùn onírù tẹ́lẹ̀. <laughs> àbọ̀ onírù ń bọ̀ wálé inú yàrá ni. <laughs> onírú. you have taste before. mo nírú ní ẹ mm. you have taste before when you were in mother's womb. ó ní kí lọ́lọ́ ṣe. ọlọ́run máa lékè. say you shall always be above. if this is the word of God and not the word of man. tọ́ba jẹ́ pọ̀ ọ̀rọ̀ ọlọ́run náà yìí the power to prevail. agbára láti borí the power to be above. agbára láti wà lókè tètè the power to be on top. agbára láti wà lókè tètè it may not work for everybody. ó lè má ṣiṣẹ́ gbogbo ènìyàn but it will work for those. yóò ṣiṣẹ́ fún àwọn who belong to the covenant. tí ó jẹ́ tó wà lókè today I decree. lónìí mo pàṣẹ. let that power manifest in your lives in the mighty name of Jesus. amen fire. ìwọ yóò sì máa lékè. ìwọ yóò sì sọ ọ́ di orí kì yóò sì ṣe ìrù ìwọ yóò sì máa lékè sáà ìwọ kì yóò sì jẹ́ ẹni ẹ̀yìn bí o bá fetí sí àṣẹ olúwa ọlọ́run. kí ló ní jẹ́ kí ló ní jẹ́ ó ti tó jẹ́ kí n gbàdúrà final word báyìí ó lò ní dèrò ẹ̀yìn. say you will not be the one at the back. school ló wà ní ó lò ní dèrò ẹ̀yìn. say you will not be tail end but ẹ mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe. say no matter what you do some people will still be at the back yes. àwọn kan get like ẹ̀yìn. some really love being at the back always don't you know like ẹ̀yìn. they love to always be at the back. because wọ́n fẹ́ hide. because they want to hide they don't. you cannot hide and still be in limelight. o oh, lè ba sàpamọ́ kó tún wà nínú ìmọ́lẹ̀. àwọn family Jésù. the family of Jesus Christ and the people came to meet Jesus. wọ́n ní kò sẹ́ni tí fẹ́ kán mọ òun. say nobody want to be like Christ that go and hide himself. You want to be known. O fẹ́ ká mọ̀ ọ́. You pray to be known. O gbàdúrà pé kó o dá ọgbà dá O wá lọ fi ra rẹ pamọ́. He said you don't light a candle. Ó ní o fẹ́ràn o fẹ́ràn o tọ wọ́n ní àkíntọ́ candle kó o wá lọ fi sí abẹ́ tébùrù. It serves no purpose. If you want to be known tí a bá fẹ́ ká mọ̀ tí o fẹ́ máa wúlò o gbúdọ̀ wà lórí igi tá a gbé candlestick. you will illuminate their life. you will illuminate their path. that's when you are relevant. that's when you attract good things to yourself. but every time you want to hide. ṣùgbọ́n gbà tó bá fẹ́ sá the house of God they are working you want to hide. when they are contributing you want to hide. wọ́n fẹ́ dáwọ́ òsì pamọ́. when they are donating you want to hide. every good thing they are doing you want to find somewhere to sneak to. oṣù àmọ́ afẹ́ máa sá ni. then how will you be relevant. báwo la ṣe fẹ́ dáa mọ́. he said we are going to be like a city. ó ní a ó dàbí ìlú. planted where. upon a hill that cannot be hidden. Finally, I pray. Lẹ́gbẹ̀yìn mo gbàdúrà. Ó lè ní you will not be at the back. Every spirit of backwardness. Every spirit of retrogression. Gbogbo me, Father, saying That says you are going back. Rise and fall. Every spirit that makes you to rise today. fall tomorrow. Today as you chorus amen. I banish them from your lives in the mighty name of Jesus. Amen. Fire. In the life of every one of you, God shall be glorified. In our families, God shall be glorified. Your testimonies will shake this mountain. You are coming back. You are coming back with a word of testimony. So shall it be. In the name of the Father, in the name of the Son, and of the Holy Spirit. In Jesus' mighty name, we have prayed. Amen. Amen. Amen. In Jesus' name, fire. One thunders, hallelujah. Hallelujah. Stand up on your feet. Dìde lórí ẹsẹ̀ rẹ. If the blessing today belongs to you and you have received it. They said they packed and packed and packed wọ́n ní wọ́n kó wọ́n kó wọ́n kó gẹ́gẹ́ bí ó ṣe nílò rẹ̀. according to their needs. gẹ́gẹ́ bó ṣe nílò rẹ̀. so God bless you. Amen. and God bless your sons as well. God bless you. The blessing we uh, Yorùbá ní mọ́tímọ́tí ní ìwú àgbo máa máa orí rẹ̀. So èrè ò mọ yín o. Àmì Jésù. Èrè ò mọ yín o. Àmì Jésù. No one has ever seen God. Kò sí ẹni tó rí Ọlọ́run rí. But we have seen those that God has sent to each and every one of us. Ṣùgbọ́n a ti rí àwọn tí Ọlọ́run rán sí wa tí ó rán sí ayé sí àwọn ènìyàn. Like Moses. Be Moses. Like Aaron. Be Aaron. Like Joshua. Be Joshua. You remember when the people could, did not see Moses in the wilderness. a rí i pé ńgbà tí àwọn èèyàn ò rí Mose mọ́ nínú aginjù. they wanted a human figure. wọ́n ń wá àwòrán ènìyàn ènìyàn. a representative. aṣojú. that will tell them what God says. tí ó sọ fún wọn ohun tí Ọlọ́run sọ. the link was broken. Forty days they could not see Moses. fún ogójì ojú. I will not say forty days because they took steps before the fortieth day. wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan. And the pressure was too much on Aaron. ṣùgbọ́n wàhálà yẹn wá pọ̀ fún Aaron. And he needed to get something for them. ó sì nílò láti fún wọn ní kankan. Because idols were supposed to be representatives of the almighty God. àwọn òòṣà aṣojú ọlọ́run ni. so then they wanted to use the idol as a as a contact a middleman. wọ́n fẹ́ máa fi òrìṣà ṣe alàgàtà láàrin ènìyàn àti ọlọ́run. before because they did not see Moses. nítorí pé wọn ò rí Moses. Moses told us to leave Egypt. Mose ní ká ní Egypt. but now we don't know what has befallen him. Ah, àwọn ọmọ kí ti ṣẹlẹ̀ sí. because Moses did not tell them that he will be there for forty days. Mose sọ pé òun wà bẹ̀ fún ogójì. they didn't know how long it will take him. wọn ò mọ̀gbà tí yóò fi pẹ́ síbẹ̀ tó. so when they couldn't see him. nígbà tí wọn ò rí Mose mọ́. maybe a beast Moses killed him. Bóyá nǹkan ẹranko ti fàjẹ́ ni. Maybe Moses died in the wilderness. Bóyá ó ti kú sínú aginjù ni. Please Aaron. Wọ́n ní Aaron ni. We don't recognize you much. A ò dá ọmọ dáadáa. Please. Jọ̀wọ́. Get a calf. Wá àwọn èrè kan. And let us start to worship again. Jẹ́ kí a sìn. But thanks be to the name of the Lord Jehovah. A dúpẹ́ lọ́wọ́ mi Ọlọ́run. Sọ́dà ti rí i máa wò. Sọ́dà